أعوذ بالله من الشيطان الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني فرام بدوس وأنا مسلمين atọrọ àlékún ìkírọ̀ àti gẹ̀rẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ẹn tọrọ bá láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa Allah bá ní sàlékún kí anábì bá ní sàlékún ọlá rẹ̀ àti ọ̀rọ̀ ìjọ sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn pẹ̀lú anábì sallallahu alaihi wasallam ní ọjọ́ ìgbìyànjú ọlọ́mọdé agbábẹ̀dú lórí ibú wọ́n lájẹ kùn sórin ń dẹ́nu ọ̀kan wá fílẹ̀ ìta fi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sàbá ní gbọ́ ju bá a ṣe ń fẹ́ lọ la hawla wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ́ àmbárọ̀bọ̀ lérí àmàsáìlì haula al-jihad kí ni nǹkan tó sún wa débi alámàrí ó náà ni aya tí Allah subhanahu wa ta'ala ti fi ń bá wa sọ̀rọ̀ nù suratul Baqara wípé a'udhu billahi minash shaitani rajim wala taqulu liman yuqtalu fi sabilillahi amwat ìyẹn ló jẹ́ àdébí ọ̀rọ̀ jihad al-jihad aslun من أصول الدين والجهاد غير منسوخ في هذا الدين الحنيف ولكن كيف شوه سورة الجهاد شباب من المسلمين لقلة علمهم ورميهم أهل العلم بالبهتان وبالكذب وبالخيانة وبما كانوا أبرياء منه àwọn àfẹ́ẹ̀sìn bó o ní àwọn kan sì dìde tí wọ́n lẹ́wọ̀n ní tí èsì tí wọ́n àwọn ń sọ àtúntún sọ ẹwà tí ń sọ̀rọ̀ jihad nínú ẹ̀sìn wa a ma sọ ní gbangba a ma sọ tí ò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lè dáwalákẹ́ torí tí ànábì ń sọ sallallahu alaihi wasallam nǹkan tó jẹ́ wípé etí kan ò ní gbọ́ àfikọ́mọ̀ pé tó ń bá ánádà ilé òun kọ́lẹ́tà sí àìdá lọ́dọ̀ Allah sọ̀tálánù tá bá wo àwùjọ lẹ́ni nǹkan tí ó jẹ́ àkòrí tẹ̀fsírì ó náà nǹkan tá fi ń tẹ̀lé tá ń bá bọ̀bọ̀ ṣùgbọ́n kò ní rọrùn mọ́ pẹ̀lú àwọn aburú tó ti ń ṣẹlẹ̀ síwájú àti tí ń ṣẹlẹ̀ ọlọ́wọ́ wọ́n ti sọ́ di nǹkan tí ó fún àfá súnnà kọ́ wá máa sàlàyé jihad àyàfi kí àwọn mọ̀kọ́dímọ̀ ò ti pọ̀jù àwọn àtìsíwájú láti fọ ìròrí tí ń bẹ̀rẹ̀ àwọn èèyàn ní àwùjọ láti kọ́kọ́ fọ̀ọ̀ná nítorí pé àlàmárì bó ṣe kan ilé òǹlẹ̀ ọkàn oko àti sọ nínú hadith rasulullah min hadith ibn abbas radiyallahu ta'ala anhu ardahuma pé annabi sallallahu alaihi wasallam sọ yawma fatih makkah wípé لا هجرة بعد الفتح ولكن نية وجهاد Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà ó ti dìlú fọ̀kàbálì dìlú ẹ̀sìn ẹni kakò ìmá bò ń bẹ́mà ṣùgbọ́n gbogbo bí tí ara bá ti mi mùsùlùmí ọlẹ́tọ́ àti fi bẹ̀ẹ́lẹ̀ lọ sí ibi tí ara ó ti dẹ̀ bákanáà àti àníyàn tó fi ṣe nǹkan yẹn ṣùgbọ́n nǹkan kan bẹ tó jẹ́ tí àwọn àfọ́ ọ̀gbọ̀rọ̀ máa sàlàyé fún wa nínú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam sí ọlọ́run ọba fi nǹkan tó pọ̀ hàn annabi sallallahu alaihi wasallam ó sì kó nǹkan tó pọ̀ sí ọpọlọ rẹ̀ tó jẹ́ wípé tí wọ́n bá kó sínú ọpọlọ kan lénìí ó súnmọ́ kọ́ mọ́dé èèyàn mà kí wọ́n kà kó sínú ọpọlọ kan lásán tí wọn ò tí ì rè bí wọ́n ṣe rí ẹ̀mí annabi sallallahu alaihi wasallam bí wọ́n ṣe rí gbáyà rẹ̀ àti ní tí ọlọ́run ọba subhanahu wa ta'ala alamatu min alamati nubuwa oní ta fẹ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni jama'a ó níbi tá ń bọ̀ tẹ́lẹ̀ nípa wípé ìgbàwo àtàwálì yawm az-zahaf annabi ni múbíkọ̀ ni mínàlì múbíkọ̀t lára àwọn nǹkan tí ma ń kórí bú báyàn ó ní kí èèyàn ṣùgbọ́n ká tó délé ọ̀rọ̀ ogun gangan ogun wo lànàbì sàásàrà mi ń sọ ibi tí múṣkìlà ti déré ṣùgbọ́n táwa ti bẹ̀rẹ̀ tafsir a máa ń rọ ìjọba kí wọ́n jọ àwọn tí wọ́n bá jẹ́sẹ̀ sí wọ́n jí wọ́n pọ̀ ju wọn tó bá wá gbọ́ sí lọ́nà mọ́sálásí kí wọ́n lè bá àmọ̀ wípé Islam ẹ̀sìn àlàáfíà ni wọ́n lè bá àmọ̀ wípé tẹ̀mùwíhù táwọn kafẹ́ máa ṣe fẹ́sìn wa ta'ala arọ́sọ̀tà ti ló wọ́n yan àwọn èèyàn kan tí ó máa lò wọ́n láti má bá àgbà fáwọn tí ó fẹ́ dànkarú ẹnìyàn kò ríro wọ́n ọmọ lọ ọkọ̀ láńlá rìdíìmù wọ́n ní àmì wọ́n sì ní yúnífọ́ọ̀mù kọ́dà yúnífọ́ọ̀mù wọn ó sún mọ́ yúnífọ́ọ̀mù àwọn nínú àwọn tí wọ́n jẹ́ kírókọ wa ní nigeria redeem oni ami tie deeper life oni tie won ti wa mama mu kan wi pe ka pe gbogbo leyin oba ti eyin ani jesus ami ori di church o wa yo so wi pe o ko church ni christ military church ori series ban le ma gbo eni ka ko si ni riro won free kodo akojo wi pe enti rìdíìmù ní olóòlò tùwẹ́ lọ́dọ̀ ìjọba ní ọ̀dọ̀ àwọn àwọn nídìí security o security náà ni wọ́n máa pè oríṣi àwọn kan àwọn máa pè ṣùgbọ́n tá a bá rí àwọn kan lẹ́nì wọ́n ò fi hàn kẹsẹ̀ yẹn o wọ́n kà tó bí 20 wọ́n nínú gbọ̀n ṣòkòtò wọn balẹ̀ wọ́n wá ń kọjá lọ títì pẹ̀lú ọ̀kadà òǹkàlùkù àwọ̀ first jihad jihad níbi wọ́n sàkọ́ jihad bá náà so wọ́n wá lọ wọ́n bọ̀ tí a bèè kọjá láàkọ́ tí a túbọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wà láòsẹ̀lẹ̀ torí pé ìlú àkọ́kọ́ gan á ti ráwọn tí ó mọ̀ pé a ah, wà ládé o kìníkà dé o kò sásọ kí ló fàtẹ rí bẹ́ẹ̀ sọ́lọ́wọ́ tó fi yùn hàn nẹ́bì náà ni sallallahu alaihi wasallam kí ló fà á tó fi jẹ́ wípé òfò tí yẹ̀wú dí sọ́rọ́ tí a ń fẹ́ kó bẹ́ẹ̀sì islamu kí ló fà tí wọn ò fi rí kó tó fi jẹ́ pé ọmọ islam ló kó bá kí ló fà tó fi jẹ́ wípé ògiri àwọn àgbàlagbà ní tí ọ̀bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ bóò ni ògiri ẹ̀sìn ọ̀dún àwọn owó ti lanu sọ́lọ̀ òfin hàn níbi ìsìlàsílámù ni àwa ni ká tó máa bọ́ sínú ọ̀gbun ọ̀rọ̀ jihad amukọ̀dìmáàtì agbọ̀rọ̀ mọ́ máa kílẹ̀ rẹ̀ dáadáa annabi sallallahu alaihi wasallam ó wà pẹ̀lú àwọn sọ̀hábà ń jọkan هذا الحديث أخرجه البخاري في التاريخ الكبير في تاريخه الكبير كما أخرجه ابن حبان في صحيحه وأخرجه الإمام بزار في مسنده من حديث حذيفة ابن اليماني تابن اليمن رضي الله تعالى عنه وارضاهما حذيفة سبن رواية حديثي أقول كما بيتن بني عبد الرحمن ابن بهران أو كفى في ضعفة سبن ليس هذا الحديث بضعيف فهذا عبد الرحمن وثقه إمام المحدثين الإمام أحمد رحمه الله تعالى imam ahmed wọ́n ní fíkọ̀ ni kọ́dà afá ibn hibban wọ́n ní àwọn ọ̀mẹ́nìká tó yí pé wọ́n padà fi ròyìn rẹ̀ ṣùgbọ́n tá a bá lọ wo at-ta'liqul hisan lil allama al-albani ala sahih ibn hibban at-ta'liq al-hisan ala sahih ibn ta'ala bí 1 to 12 ni mujalladu rẹ̀ هذا الحديث تكلم عليه شيء كثيرا حتى حسن إسناده رحمه الله تعالى إذن آن قمود فالحديث ثابت الرسول الله صلى الله عليه وسلم أو أو آه إلا يقول لك أما فوت ما صلاة يجوي النبي صلى الله عليه وسلم أو أقول الصحابة أواني إن أخوف ما أخاف عليكم إن أخوف ma àkọ́ọ̀fù àlẹ́ikùn lè ní in tí ń bà mí lẹ́rù jù fún yín mọ̀ ń bẹ̀rù nǹkan yẹn fún yín mọ̀ ń bẹ̀rù ẹ̀yin náà mọ̀ ń bẹ̀rù lẹ́yìn lórí nǹkan méjìlá níbi sọ báwọn rọ́jùlùn ẹnìkan ni ni ọjẹ́ kọ́rọ̀ al-Qur'an yóò tọ́jẹ́ tọ́lọ̀ wọ́n fìran ní tọ́jẹ́ àdùstór aláàdọ̀m ìwé òfin yọ́ọ̀kà kọ́rọ̀ alkùrán yọ́ọ̀kà alkùránì tọ́jẹ́ tọ́lọ̀ wọ́n fìran ní àdùsàsíram sí nígbàtọ̀ bá ká yóò di wípé àwọn nǹkan tí ń bẹnu alukur'an yẹn yóò máa jẹ jáde lára rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ yóò máa jáde lára rẹ̀ yóò máa jáde lára rẹ̀ títí títí hatta idha kana alayhi bahjatu tí tí fi pé Qur'an yóò di báhájà fẹ́ nìyẹn kí ni báhájà yóò di ẹwà fún tó jẹ́ wípé ìrísí rẹ̀ lọ́ọ̀kan àwọn èèyàn mọ̀ ìpé àfóhunkura nírí kọ́dà in tọ́ka yẹn wàrídìí àìn nílì Islam òun gan ìrí táwọn èèyàn mọ̀ rí wọ́n rí ẹni ẹ̀ sí rídìí àìn nǹkan tí wọn ò lè torí rẹ̀ kọlu ẹ̀sìn Ọlọ́run wọ́n rí ní olùrànlọ́wọ́ fẹ́ sí ọlọ́run in tó kàyí ọ jáde lára rẹ̀ yóò nìrùn bà ń tá nẹ́bí sáàmù sọ́nù táwọn pé à kọ́dà bí èèyàn bá ha kùrántà tó lè yá sọ́mọ̀ Bukhari tán sọ́mọ̀ Muslim musallam Ahmed sọ́nà mọ́ Abi Dawud Tirmidhi Nasai Ibn Majah ó tó wà nkami hankami hankami hankami tọ́lọ̀ wà fún tọ̀rùn gbọ̀n tí ẹni bá ń sọ̀rọ̀ ń tiẹ̀ tó sì jẹ́ pé irọ́ nípa o tàbí tí ń sọ ọ̀dá ọwọ́ báhájà ẹwà tẹ́sì ti gbéwọ̀ àti bó ṣe rí lójú àwọn èèyàn irúgbà rẹ̀ lè débi ṣòkòtò rẹ̀ náà ó lè dé ojúgun ni ó máa tọ́bá kí sẹ́sì kọjá ní obìnrin wà ọ̀pẹ́ ṣe tọ́rọ yìí subhanallah a ń sàsà sọ wípé àwọn nǹkan yóò ti ẹ máa wo èdè o kọ́lọ̀ méjì ó di àwa yóò máa bá bọ̀tà yóò gbà àá ṣé ẹ máa lágbájá ni lágbájá ọ̀dọ̀ ọ̀nà ti á kùrán tamadu ọ̀dọ̀ ọ̀nà ti á kùrán kíni kan ọ̀dọ́ rẹ̀ ti ka hadith ní ọ̀dọ́ rẹ̀ ti ka kankan mùhínà nìdín tí àwọn èèyàn bá rí pé ọba dásì nǹkan kan láwùjọ ẹ̀dá ilé o sẹ́mọ̀ pé lágbájá lọ sọ̀rọ̀ ansa sọ wípé nǹkan yìí kèé sóòjọ ní ọ̀dára rẹ̀ nígbà ọba dìgbò wá dé píìkì tàn lójú àwọn èèyàn fàgọ́ ìyàrọ̀ ma sha yóò bá bẹ̀rẹ̀ sí chẹ́ǹjì ẹ̀sìn ọlọ́run díẹ̀ díẹ̀ sẹ́ẹ̀mẹ̀ pé fíkọ̀ ti wà trust ti wà ẹni ò lè parọ́ ó ti wà yóò bá mọ́ chẹ́ǹjì ẹ̀sìn ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ afisa sọ pé fansalafọ mindini tí tí ó fi dẹ̀ tí ó bọ̀sù ẹ̀sìn kúò lọ́rùn wàjàláwù kọlfàwù zihiriyan yóò mú ẹ̀sìn ọlọ́run yóò gbèjù sẹ́yìn ìfẹ́nú rẹ̀ yóò wà fi sí iwájú orí yóò fẹ̀sìn ọlọ́run sí papọ̀ tí yàn bá yọ lọ́ọ̀kan kí wọ́n ọ̀gọ́ lára rẹ̀ iwájú ni àbí papọ̀ ansa ni yìí tí ìdálé o kí ni tó kùtùkù ó sì wọ́rọ̀ máa jìránàwù وعمد إلى جيرانه أستغفر الله وعمد إلى جيرانه بالسيف قوانير يعني ككن tí ó lè ṣe jihadi lára rẹ̀ àfi jìrọ́nù rẹ̀ ẹwọ bá nàbí ṣe mú wá ẹni tí ó bẹ̀rẹ̀ sí lára rẹ̀ ó ní àwọn alásùnmọ́ rẹ̀ tí ó jẹ́ mùsùlùmí àti ó bẹ̀rẹ̀ sí lára wọn ó ní àwọn màmá rẹ̀ bàbá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ aládùúgbò rẹ̀ ṣùgbọ́n kí ni ẹ̀bẹ̀rẹ̀ bí sẹ́yìn yóò máa pa wọ́n ni tọ́bọ̀ wá ní pípa yìí òtútó kí ni tí ó máa fi ṣe mùbáríru tí ó máa fi se ẹ̀rí àti ntọ́sọ tí ń ṣe ǹdẹ̀tọ́ wọ́rọ̀ máa hù bí pe bàbá rẹ̀ ń ibi tí ó ti bẹ̀rẹ̀ nu yóò pè ọmọ rẹ̀ ń kéfè tó bá ti kọ́kọ́ yẹ pé àwọn eléyìn ọ̀nà bàbá ń bàbá ò lè nítumọ̀ fún láti pè ń kéfè rí ìyá ìyá ò nítumọ̀ sí láti pè ń kéfè rí ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n ò nítumọ̀ sí láti pè ń kéfè rí kọ́sẹ́ńtì ò pè ń kéfè rí yóò wà gbé ìdà sáwọn èèyàn wípé ń tẹ́ ẹlẹ́tọ̀ sí òun ni kẹ́ ẹ sá kú ó lórílẹ̀ anábì sọ̀sá wà ní nǹkan méjì tí wọ́n máa ṣe yóò máa pè ní ẹ̀sìn ọlọ́run kí ló mú dádì rẹ̀ kóònù ẹ̀sìn ọlọ́run onígbàtán náà fi síbi jẹun kí ló mú rẹ̀ kóònù ẹ̀sìn ọlọ́run onígbàtí àtẹ́ kíyàn ewúrẹ́ tó ṣe ẹ̀ntí mẹ́lẹ́gbẹ̀ẹ́lẹ́ rẹ̀ ó ló kí kìrìsìtẹ́nì kan kú ọdún níjọ wá wọn ọ̀dà kòkòrò àwọn ará mọ́sálásí yí wọ́n gọ́ ó ní ọ̀nfà tẹ̀sùbá kí ni pàtẹ́ ń kó lẹ́nu sẹ́yìn bóòlù àwọn ti ẹ̀jẹ̀ náà wò làwọn eléyìí wọn ti fọgbà ti pẹ́ ó ní wọ́n ń gba obìnrin ṣiṣẹ́ àtọkùnrin nínú ọ́fíìsì kankan náà padà kí ni wà láti jọba ó ní wọn ò fi kùránì àti àdífì wọn ò fi dájọ́ kí a ní hukumu wọn oníkèfèrè ní ẹ wọ́láwà dé Hudhaifa wá ní kálukú wọ́rọ̀sàm lẹ́nu jọna wípé ọ̀rọ̀ mẹ́lẹ́lẹ́ yìí o òun wá ní anẹ́bìsà sálám èmi ní béèrè kan ayyuma ahakku bishirk tálẹ́ntálẹ́ sọ wípé ń pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hun ó ń fi ìròyìn rẹ̀ dà nǹkan rú ó ń lú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tààlà lè sọ wípé kúfúrù ń bẹ lára rẹ̀ arọ́mí àwíl marwi àwíl marwi ṣé ẹni tí ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí só ní ọ́ jẹ́ ni ọlọ́run náà àbáwọn ti lẹ̀ annabi ni sallallahu alaihi wasallam ẹni ìlú tọ́nà ń gbé fún mi àrọ́ mi ẹn tí ń lè àwọn èèyàn gangan o lẹni tí ìsẹ̀ni ọlọ́jọ́ náà hmm. àwọn afáwa ní tàbádébì hadithu yìí a gbọ́dọ̀ tọrọ sabat allahumma thabbitna bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah qulu la ilaha illallah muhammadu sallallahu alaihi wasallam tí wọ́n lọ́wọ́ bá tó torí ẹ̀dàyé torí kẹ́lìmọ̀ láìlẹ̀ aláàlọ́fì torí ẹ̀dàyé ká lè mọ̀ pọ́ nìkan láàmà jọ́sí fún ká sì mọ̀ pàwọn tọ́rọ sí àwòjíṣẹ́ ni kò torí ànábì dàyé o torí gbọ́dọ̀ láìlẹ̀ náà lè dá níjẹ̀ náà ilé ìdáná ilé ìdá ìyà ilé ìdákẹ̀ torí ẹ̀ lè sọ hadithu ìlódìdí àwọn àfáà wa bọ́ bẹ́ẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà jẹ́ àfi sahihayn Umar radiyallahu ta'ala anhu ardahuma annabi sassan sọ wípé man hamila alayna silah gbogbo ẹnikẹ́ni tó bá lè sọ pé ọmọ ìyá wa lòun tọ́kà yọ̀dà sí a kò fi sáwá o fàlẹ́sà nínà annabi ní kèé sára wa sógun angon ọkàn yọ ọ̀gbọ̀ isi musulmi mùsùlùmí ọ̀yá rẹ̀ ọyọ ọ̀bẹ naam lọ́wọ́ ńlẹ̀ lọ́lọ́sáná ikú rẹ̀ rí falẹ̀ ìsàmì náà kìí sára wá o àwọn àfáà ní bá ṣe túnú apá kàtù pé fún mi kí ń ẹ̀sẹ̀ irú yàtí wọ́n jẹ́rẹ̀ o ṣùgbọ́n tánàbí ní falẹ̀ ìsàmìnà àmì rú àkàmà já àti ẹsà tó bá mú ibi òun wá ní àdánwò tí àdínsàn sọ pé yọ́ kẹ̀ẹ̀sìn tú àwọn èèyàn kan ibi ìlàdánwò ti wá dé nínú ríwáyà mi fi sọ ìhẹ́yìn islam wọ́n máa pa wọ́n mùsùlùmí táyé ọmọ rí wọn sí pé wọn ò yàtọ̀ ẹni tí wọ́n wọ́n ń ta kristian ọmọ òpè àwọn ò yàtọ̀ yahudi àwọn ò wàyàdàrúnà alàlà àwùsàn wọn ò ní rí ti àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n máa pa wọn hujja wọn kí ni ẹ̀rí wọn ẹ̀rí wọn náà ni wípé ìntọ́lọ̀ ọbọ̀ ọ̀ràn wọn o ni wọ́n làbọ̀rùn nígbà náà alọ́sùwàsá ń sọ fún wa alọ́sùwàsá o ni nínú hadithi tí wọ́n mú tí ó gbà wà min hadithi Abi Hurairah rọ́dìlátà nàrọ́dọ́ min husni islami al-mar'i hadithi à ń kà nínú al-arba'un an-nawawiyya ṣùgbọ́n mafhumu rẹ̀ ó kéré lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí in tó lè mẹ́sí èèyàn dá pàdé ọlọ́run ó ní tọ́lọ̀ ọbọ̀ bá ti pín ọdọ̀ rẹ̀ kọ́ mọ́ bàbàrà kọ́ jẹ́ pé ní ó bì sí pẹ̀lú ẹ min husni islami limaru'i tarkuhu ما لا يعني nínú àdífì ibẹ̀ láti wá fẹ́ máa dárọ̀ tọ́pọ̀lọpọ̀ nǹkan ibẹ̀ láti fẹ́ máa pòyì tọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ìtí è clear sí wa min husni islami lè marui nínú dáadáa tọ́mọ nìyẹn lè gbé pàdé ọlọ́run bá pẹ̀lẹ̀ sí rẹ̀ tí ò fi ní sórí ibú àwọn nǹkan tí ọba ti kàn kọ́ mọ́ wà mọ́ rí ọlọ́run bẹ̀rẹ̀ bíbá ìjọba ti sọ ti ń tà á ń bọ̀ Allah subhanahu wa ta'ala sàsàlámù al-Qur'an wípé ẹnikẹ́ni nínú àwọn kèfèrí tí wọ́n bá ń bá wà nábì ìjà tẹ́ fi wá ní àdéhùn láàrin ara yín àdéhùn yẹ ò yẹ ìwà nábì o kí làdéhùn náà ni wípé àtàwà àtẹ̀yìn a ní bára wa jà o ẹlẹ́tọ̀ àti wọ̀lú wa àwa náà lẹ́tọ̀ láti ṣe gíní o láti wọ̀lú yí lápẹẹrẹ nígbà wá ṣe sàá làwọn kan bá bá wà nàbí wípé hàn ó kíyè sára àwọn tó bá ti ń ṣe mítìn pé

kò sí mọ́ o torí ìgbésẹ̀ báyìí tẹ́ ń gbé ẹjẹ́ arí lọ́tà ẹ̀yin náà ẹ̀ráwà náà báyìí lọ́tà ọ̀ gbọ́dọ̀ gbẹ̀yìn lọ sí ẹ́ lèṣe ṣáájú kí wọ́n tó mọ̀ inna lillahi wa inna ilaihi raji'un wà lẹ́ẹ̀ ń bá pe ànábì ló kọ tí èsì tiẹ̀ kò bá ilà yẹn tó àfi kó ṣé ká tó ayàtù à ń bọ́ o ó hadithi min husni islam nínú pé ó sèsì tọ́lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ in tí ó lọ ń òpin sọ́dọ̀ rẹ tí ó kàn ọ́ jamaa tí èèyàn bá jalè tó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n dájọ́ ọlọ́run ọba fún tí wọ́n bá pilẹ̀ fẹ́ dájọ́ tá a làṣẹ ń bẹ lọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ ti ẹni ẹni tó gba àṣẹ ń sọ́rùn nínú ni wàhálà tí ọba ti ṣe bọ́lọ̀ ń ṣe ní ọṣẹ́ òní ọjẹ́jọ́ wà lẹ́wọ̀n òní ìbí òní ìbí ṣùgbọ́n tó kàkàn àfáà ní pé ẹ̀sì wà wù ìdájọ́ ọlọ́run o ìtọ́lọ̀ ń o táà tí ń darí ọ̀bà wá mú ìdájọ́ yẹn ṣẹ sẹ́mi ni wọ́n bìlẹ̀ ní húsní ìsìláàmì lèmárì tẹ́rkù malaya ni kí ni tọ́ka tẹ̀mí kí n kó yín lẹ́yìn pé ẹjẹ́ alọ́rẹ̀ ìfọ́ sẹkíríàtì jàmáà gbogbo ń tà ń sọ ń pọ̀rọ̀ jihadi ìbún ẹnì kankan tó lè wò wípé ò ní ẹ̀rí tó ju ta ń sọ lọ tí ó wà fi inú ọ̀rọ̀ ẹ̀sìn láńṣẹ́ ń bí bọ̀tí sọ́ọ̀tẹ́ ń sọ yẹn sẹ́ẹ̀mọ́ ṣe wà lùkùwà rírí sẹ́ẹ̀mọ́ jẹ́ sọ́rí mọ́sára yẹn sáàsù àbàngarúrú ẹ̀sìn Islam ẹ̀sìn àlàtẹ́là wá ń ṣe kí ló tí rọrí fi dàrú àwọn mọ̀rọ̀ ìlú kan ni mọ̀rọ̀hìlù kí ni mọ̀rọ̀hìlà ni ìpele ìpele àkọ́kọ́ búdí àbí shabab bí mọ́gúdáì àsìríyà bìlámàlì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ pẹ̀lú nkankan tí a ń pè ní iṣẹ́ kọ̀rọ̀ nígbà tó di pé àdéhùn yẹn dé tí ṣètọ́ fẹ́ máa lu àwọn èèyàn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìṣà àwọn ọ̀dọ́ jọ wọ́n wá padà dé wọ́n gbọ́yé pé ń tà àṣà yìí jọ fún kèése tó lè yí ogbó òlú o ṣùgbọ́n wíwo lẹ́nu kí ni wo mọ́ wo wíwo lẹ́nu awó wo ibi tó ti fi kọ́kọ́ yẹ yín nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ pẹ̀lú kí ni o bisiriya filamani wọ́n ní ibi tọ́rọ̀ ń lọ ní ìsìn ẹ̀yìn tààrà pé so a rí pé wọ́n jó ní tí wọ́n sọ̀rọ̀ Afghanistan akíyèsí ọ ní o torí pé ọlọ́run brazil ti yàn inú mọ́sálásí azárígbọ́n sáà ń sọkọ́ ní kọ́dà gbogbo tó dáìgbà ló kú lẹ́yìn máa lẹ́yìn jímọ̀ o dùn sálámà ọ̀sá ń sunkún kọpẹ́ yàpá ẹgbọ́ ọ̀dákú pẹ̀lú ànújẹ́ náà so n ta bí kì wọ́n ti ẹnu lórí wọ́n ti ẹ níjọ́ ma kọ̀ǹdọ́kà fi ẹlẹ́ à ṣe yẹyẹ níjọ́ náà lọ arígbogbo ara náà ọkọ̀ náà rẹ́ níjọ́ náà arígbé ìbínú ẹ ló fi lọ rè já sínú sọ́kèwé pẹ̀lú rẹ̀ ọdẹ̀ oríwọ ló jẹ́ mú ẹ oníjọ́ jẹ́ ń sọ̀rọ̀ bàbá ìmáàmù pé bàbá ìmáàmù wa àti ẹ̀láìkí wọn gàgàgbà ọ̀sásùn àwárí pé ojú ẹsẹ̀ tó sẹ̀rí pé kí lẹ́jọ́ náà tó sún márùn ló ti fọ́ lójú wọn fi kí ní a iṣẹ́ kọ̀kọ̀ lẹ́yìn rẹ̀ tajammu'at inshallah rahman a tún ní the next meeting wa inshallah yóò jẹ́ 1:30 lóru ká pàdé ní yídi gẹ́ẹ̀tì inshallah ta'ala pẹ̀lú gúnkálugọ́dẹ̀ mọ̀tọ́sílá ìtẹ́ lọ́wọ́ inshallah tó ń bọ̀ ya ọ̀rọ̀rùn kí a sì ń báyọ so a lọ sí nínú gbó sangisa inshallah tọ́wà nìkan bí kírórúkọ rẹ̀ díẹ̀ tajammu'at jama ẹ wá jẹ́ ká mú kọ́ ìdá lọ́wọ́ Imam Maliki máa ń sọ̀rọ̀ kan pé àwọn tó lọ ṣáájú wa in tí ò tún ayé wọn ṣe yóò báyé ti ajẹ́ ni tá a bára wọlé in tó sì tún ayé wọn ṣe kò lè báyé wa jẹ́ kí n dẹ̀lí Umar bin Aziz níjọ́ kan báwọn èèyàn sọ̀rọ̀ tí mùsùlùmí òyìn kéwù ni o èèyàn kéwù ni agaga wa tá a jẹ́ ọmọ fún àwọn tí wọ́n tó jágbàlagbà fún wa tá a bá ti mọ́rọ̀ ìsọwọ́ wà láyẹ̀ ní kò ní ìlú àlòkulù Umar bin Aziz ó ní hmm, ẹjẹ́ ń sọ ọ̀gá fún inú tẹ́mi náà gbọ́yé lọ́dọ̀ àwọn sọ̀hábà yìí tó sì jẹ́ pé àgbọ́yé náà ìgbìlẹ̀ wàtàdà mùsàsílámù wọ́n ní ìdárọ̀ àìta qauman tó bá àwọn èèyàn fi dínihim fi amrin dúnà làámà wọ́n wá kójọ́ bìkan wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù tí gbogbo wájọ ní ìlọ́kàn àwọn ṣùgbọ́n iṣẹ́ yìí kọ̀rọ̀ láti sọ dúnàlà àmà àníjáwọn yòókù ọ̀gbọ́ kìí ṣe dáa yòókù lè gbọ́ àwa nìkan ìlọ̀rọ̀ yẹn kàn fáàlàm ànàhó fi tàṣìṣe dọ̀làlà gbogbo àtọ́bàtí foundation of òkè ní ẹ tó fẹ́ ọ̀rọ̀ ni kó bọ̀ ṣe ká tún ọ̀rọ̀ yẹn sọ ó clear lápẹẹrẹ gbogbo àjọ wà bádàn lódìdí àjọ wà mọ́ a sì ń gbọ́ra ní mùsùlùmí ọmọ ìyá nílé ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ń kálukú ti wá àìbẹ́ẹ̀kọ̀ àwa wà mọ́sálásí ń ṣe wá sí lọ́nà sáàtì láàrin àwọn tí mẹ́m nínú wa sáadára wa mọ̀ wípé ọmọ ìyá pàdé bí a ṣe ń kankan fún aṣáṣù kọ́nà bá nìkan ní sí títà owó wá ń bọ̀ ààrin mọ̀ mọ́ wọn ṣùgbọ́n gbogbo ẹni tí ń bẹ nù bí àtẹnu géètì láti dára wa mọ̀ pàwà lè wọ bí ibi tá ń kọ́yìn tó ṣùgbọ́n gbogbo ẹni tí ó wọ bí ó ti ní àmì kọ́nà àwọn ti dẹ́ nǹkan padà ó ti àkàrẹ tí ó ti rẹ̀ ń dáàbò sẹ́nu géètì wọ́n ti dẹ́rẹ̀ kan padà wọ́n ṣe kí ni o so nígbà tí wọ́n wà tilẹ̀kùn sí àti mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ti ilẹ̀kùn tó bá ti di five thirty àwa tá a wá wọlé ìlànà pé alẹ́ tó àti ṣe kí ni o alẹ́ tó àti wọlé o so olórí wa tí wà bá wa sọ̀rọ̀ wá dé ó ní alhamdulilayi wa salatu wa salamu ala ba'du ẹ̀yọ́ máa yà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rù wípé akójọ sí bàí lé ní láti fi lè jámọ̀ wípé àwa tún sún síwájú nínú ẹ̀sìn títí ju àwọn arábàrá lónìí tàbá o mọ́sálásí ọjà bá a rí pé adébẹ̀ àbásúnà alọ́símádù làárọ̀ bí kí o làbá mẹ́ àbá imani àkòrí ọ̀rọ̀ wa títí ni ìkójọ yìí ọ̀rọ̀ tí a fẹ́ mọ́ sọ yìí ẹni tó bá délé tó bá sọ fún ìyàwó ẹ̀ iná ní ọ̀sẹ̀ kù kàwọn ajú ọlọ́n ẹjọ́ délé tó sọ fún dádì rẹ̀ òfòdómi ẹ̀bọ̀ sí ní tí ọ lọ́dẹ̀ délé ọ̀sọ̀fọ́ rẹ̀ rẹ̀ tàwọn sásì gan bá dẹ̀ mọ̀ sí tafẹ́ sọ yìí ẹ̀mọ̀ pọ̀rọ̀ ẹ̀sìn lápẹ́ yàtànà jẹun wọ́n wá ń sọ̀rọ̀ yẹn lábẹ́nú ṣùgbọ́n ibi tí a ń fọ̀rọ̀ ń tì sí ni wípé a ń yòókù ọ̀gbọ́dọ̀ mà fálàmà náà ń fi tàn sí ìsìndọ̀lára ẹ mọ̀ wípé jọ̀hún ọ̀nà kánú ọ̀nà táwọn èèyàn tún gbà sórí ibú tí ẹ ọ̀tọ́ fi rẹ́rìn ẹ̀sìn òní afẹ́ fi lọ́lẹ̀ mu onífa ìnàjínà ẹ̀sìn wa kèsẹ́sì tí a máa tilẹ̀kùn mọ́rí ìsìn kí ni dalil afọ́mù bukar rahimahullah ó nígbà wàhálà dé usman wá wá jùmọ́ radiyallahu ta'ala anhu lọ́wọ́ bẹ̀rẹ̀ kútùbà fi ṣe kútùbà lọ́wọ́ yìí fartafatil aswat irú àwọn ìrìn ẹ̀ta sọ yìí wọ́n ti pa wọ́n ti kún níkọ̀rọ̀ wípé inṣáàlá sí ẹ̀mọ̀ pé à ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ibi tá ń bọ́nà nù min husni islam al-mar'i tarku malayani tarku malayani lápẹ̀rẹ̀ ní ìsìn ká dìde ní muskila àjọ mọ̀láàrin ara wa àwa mélòó kan àwọn àwòrán báyìí àwòrán bàjẹ̀ ilé ìkẹ́ àgbà orídi usage ààrí wọn mú bẹ́ẹ̀ hùn nílé sọ̀rọ̀ súnà ará ìmọ̀gá ló ń kírun ẹ̀ẹ́kẹ́ mẹ́sàsí ọjọ́bà ní ẹ̀kẹ́ kwasásù útúbọ̀ wà bẹ̀rẹ̀ ní 1 tàbí 130 dáadáa lọ́fẹ́ ẹ̀sẹ̀ lẹ́mìí tí ẹ̀ ó ti wá mẹ́nìkan lọ bó ṣe dìgbọ́kọ̀ rẹ̀ báyìí ọlọ́run sì sàṣíjọ́ ìmọ̀mù bá pẹ́ dé ó ti fàlù kìmbà ní ọ̀rà àti láwà ní bó ṣe lọ àlìkìbà àti wáyé oníkàlẹ̀ kó pèrò ní abápèrò lọ́bá sí borí mímbàrí ní ògbórí mímbàrí lọ́bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn alhamdulillah rabbil alamin ẹ̀rọ máa ya ìtúbà wá tẹ́ ni ó ní nǹkan kan tó jẹ́ pé nígbà ayé dé sọ́dọ̀ àwọn àfáàtà níbo dìgbé ìtẹ́ díẹ̀ ó di tí wọ́n tún gbé lọ sí Mr Biggs tí wọ́n lọ tún ṣe tantalizer ọdẹ̀ tí ń bá èèyàn gún yẹn àwọn àfáàtà wá change ọ̀rọ̀ náà ẹni tó bá ń sọ báyìí wọ́n wò bí ẹni bí láwùjọ ó náà ni jihad jihad jihad sábọ̀ wájú kó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwùjọ ìsàsọ̀gbọ́n kálukú sáwọn gbogbo báyìí kọ̀pẹ́ ni ìmáàmù mọ́sáàtì gangan bá sí gẹ́ ni o lọ́bá wọlé ọ̀rọ̀ tá a máa ń sọ wẹ́rẹ́ yìí lọ́sẹ̀rẹ̀ níbi kan nílẹ̀ Yorùbá yìí náà tó fi jẹ́ wípé manhaju annabi sallallahu alaihi wasallam èèyàn ò tí ì nísinmi àfi tó wáyé rìn torí pé ànábì ni wàdínú lọ ẹ̀sìn ọlọ́run ọba bẹ́yìn ẹ̀lọ́ọ̀lì fi wàlìjà fi ánìwò níbo lẹ̀sìn ọlọ́run ọba ti rìn lọ láàrin ẹn tó gbówó lẹ́sìn ọlọ́run islam ah, ah, ah, rẹ̀ á ń náwó ẹ̀ wọ́n dá oúnjẹ one billion islam rẹ̀ ẹ̀dẹ̀ tó ní gba change one billion ní o gbogbo ẹni tí ó wà ló lọ́wọ́ adébẹ̀ mú náà pèsè ìṣe wá wà mú ní nìkan bá tó lọ ní ẹ̀sìnwó one billion bí ẹ̀ta kọ́bọ̀ ìlera ẹ̀sìn ọlọ́run láàrin ó nàkúnà àtàlátàpá láàrin aláṣẹ ju àtàláṣẹ ètò ìbẹ̀lẹ̀ sí ọlọ́run ti rìn wàláì jàmáà ọlọ́run ní wàásà nú ni o tí ó jẹ́ àkóso ọkọ́wọ́ èyí ó rí rẹ̀ bí ẹni pé kò sí islam láti ẹjọ́ yìí tí wọ́n bá bá sọ láti ìṣẹ́jú márùn ọ̀rọ̀ ní kèé ṣe pé tó lè ẹkú nàìjíríà sọ̀rọ̀ boko haram hausin yun wọ́n bá débi wípé ṣí yun wọ́n fún àwọn èèyàn ní nọ́mbà rúùmù wọn àwọn èyí ní ìwọ̀n gbogbo tẹ́yìn sọ ìwọ̀n òríro kí ló sì fà wọ́n gbà wípé kò síbi tó lọ bọ́m̀bù tó ní gbalada ìmọ̀ kọjá mùsùlùmí olódúró kò tí ẹjọ́ kalẹ̀ àtẹ̀ntí máa ń sọ̀rọ̀ iná wọ́n jọ ìrẹ́ kí ni yán tẹ́lẹ̀ kan àwọn gan wà láyé àjẹ́lẹ́sí wọ́n lọ gan náà tó gbalada lára ó sì jẹ́ tí min husn islam ni mari tẹ́lùkù mẹ́lá yà ní adánsọ́ ni ẹ ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ ẹ̀ náà ẹ̀rọ máa sọ̀rọ̀ ẹ̀sìn máa sọ̀rọ̀ ẹ̀sìn àti mọ́sálásí ní mọ́lá ti sọ fún o pẹ́lú ìmọ̀ ọmọ bẹ̀ ṣíríkù ń bọ́rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bẹ́rẹ̀ ọ̀hún ó là tán ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú pàǹdẹ́rẹ́ burúkú kọ́ lọ nílẹ̀ lórí mímbà ní orin sí ẹ wọ́n ṣe bàkọ̀dìjà bàkọ̀dìjà kí ló kà pẹ̀lú ẹ̀ ṣe ẹ̀sìn nídìí ni ẹ ṣe ẹ̀sìn nídìí ni ẹ ayé àhádìí sí ayé àgàgàn ti lọ ayẹ̀pàkà ẹlẹ́lẹ́yìn ní ẹ̀wọ̀n wọn bùlọ̀ fún alójú dànù ẹjọ́ fẹ́ dúró kó dúró ẹjọ́ àlẹ́ dúró wọn kọ̀ọ̀dọ̀ ọ̀nà kí ni gbogbo alẹ́ ilé tẹ̀. anábì ọ̀sọ́ fún ọmọ akọ̀ ẹ̀yẹ mẹ́gẹ́ ẹ àjọ abẹ́ta náà bá kúrẹ̀ yín rẹ̀ lọ́la ti mọ́. àwọn mọ̀. àìgbọ́dọ̀ dáalé ọ̀rọ̀ sẹ́nà àfá usman bọ́bẹ̀rẹ̀ sí sọ́rọ̀ ìsọ́rọ̀ fẹ́tẹ̀fẹ́tẹ̀ lọ swat bẹ́nu sọ́njọ́ sọ àmàdó nǹkan síjọba ní ẹbẹ́ àfábìlẹ̀ ló ń kọ́ bẹ̀ wọ́n pè kúkú yìí sọ́hun ṣe dédé ní gẹ́gẹ́ alhassan albasri ó níbi tó ń wà wọ́n ti fọ́n bòdè nu mọ́sálásí wàláhì máa ubùsirò àdìmọ̀ sàmà eruku ti gba gbogbo mọ́sálásí ànábì ó ti gbàta wàláhì ń ò lérí kọ́lọ̀ sẹ́mà lókè mọ́ irú kí lélẹ́ yóò oníkọ̀pẹ́ fáìdà nánú bí sọ́wútín min hujari azuwájú sàlám lábá gbọ́ ohùn yẹn wá láti ọ̀kan nínú àwọn yàrá ìyàwó ọ̀nà sàlám nínú ìrùwáyà mi wọ́n padà gẹ́ẹ̀tù wípé umu salama ló sọ̀rọ̀ yẹn umu salama ni à ah, ẹ̀yin mùsùlùmí ẹ dáadáa o inna rasulakum sallallahu alaihi wasallam kọ̀dì bẹ́rìà annabi yín kó tó lọ ní ma ń sọ ọ́fà wà wípé ohun ò ní dásọ̀rọ̀ ń tàn kódà kọ́ máa lẹ́rẹ̀ mọ́ wọ́n ní ta ni ó ní kullu man farraqa wa tazaba gbogbo ẹnikẹ́ni tó bá ló ń bá mí sí yìí tí wọ́n ń sòpin aláàrin mùsùlùmí wà tazaba tí wọ́n ń hùwà hizbiyya tí hùwà pé tíáre nínú islam náà eléyè ṣe tí a gbogbo ẹ bá gbérú ẹ pàdé èmi ànábì wà láì ní ìdásọ̀rọ̀ ìwájú ọlọ́run tí mo ìjì àpàdé bí tí ànábì bẹ̀rẹ̀ ọgbọ́ wa tí ó tún fi lè kí nǹkan míì kì ọ́ yàtọ̀ sínú ẹ̀sìn tó ipẹ́ tó ọba ń ṣe nǹkan yẹn lọ́wọ́ ọmọ pẹ̀ ló ń ṣe lọ ẹni tó bá ti yẹ yàtọ̀ sí ọ tí ó sì ń bẹ̀ kó mi ọmọ gbé lọ báyìí kó ní ládà lọ́wọ́ ọ̀rẹ́ rìn ló tún máa ju sí ṣé ẹ tó kú mẹ́ẹ̀ tí wọ́n bá sì pèrún olómọ̀kìrún mọ́sálásí wọn ní tí ẹ̀ ń sẹ́ni wọn náà mọ́sálásí kan kó tó kírun gbọ́dọ̀ sọ̀rọ̀ àbámẹ́ sí sáré wàlá kí ni wọ́n láti ẹ̀dánwò yìí àwambọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́ni jẹ́ ìsọ̀rọ̀ kan fún ọ wà ìjánáwò lè sálìmì ibi tẹ́tù fi mọ́ àwọn ọ̀dọ́ nìyẹn tí àwọn kèfèrí bá wá nìrí ànábì janahna lè sálímì ọ̀dà ẹ̀mẹ́jì àbára wájà bóyá wọ́n rí pé ó pìlẹ̀ borí àwọn tí wọ́n kéré ní ọba wá bí ọ wípé ànábì mẹ́jì àjá ẹ̀jẹ̀ àfijalẹ̀ fájìnà láhà ìrìn ànábì gbà sí wọn lẹ́nu tí wọ́n bá tiẹ̀ tún fẹ́ dọ́gbọ́n tó jẹ́ pé in tó jẹ́ wọ́n dọ́gbọ́n sọ bẹ́ẹ̀ ni pé kí wọ́n lè ráyè pìpíà fún yín jù bá ń lọ tàbí láti wọ́ ọ̀nà míì tí wọ́n èborí yín fájìnà láhà ìwọ gbàgbé ẹ ṣe bọ́ ọ̀sán ṣùgbọ́n tí wọ́n nídìí pé fatawakkal ala Allah ìwọ gbára níbi ọlọ́run ọba ṣé bẹ́ẹ̀ mi lè mi ránṣẹ́ ṣé mi ò ti sọ kójú òní tí ọ ìwọ mọ̀ fọpọlọ rẹ inna huwa هو السميع البصير هو السميع العليم masala wa ni masala yìí ó gba ẹ̀sùn kan pípọ̀ ibi tí a ti dúró nù kí ni masala náà nínú aláàkìlẹ̀ kan tí mùsùlùmí bá kéré tí ọ̀tá pọ̀ torí bí tí a ti mú àwọn ọ̀dọ́ náà àbí ọ̀tá lágbára ju àwa mùsùlùmí lọ torí kí wọ́n má bà dà láàmú wọ́n má bà bá wa jagun kí wọ́n fi wá lẹ̀ lórí ẹ̀sìn wa wọ́n ti ṣe kí ni jù á lọ wọ́n lágbára jù á lọ wọ́n pà jù á lọ ṣé mùsùlùmí lè máa sanwó fún ẹ ah. pé ṣe ẹ̀rọ wí a máa san fún yín ẹ mọ́ dọ̀dọ̀ wa o wàláhi wàláhi jana ila hada alqawl kathiru min fuqaha ad-din ọ̀pọ̀lọpọ̀ nu àwọn salaf tí a jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní mùsùlùmí lẹ́tọ̀ àti fírù nǹkan bẹ́ẹ̀ lẹ́ ṣe é máa fọ́ 50 bárẹ̀ ní ojúmọ́ bí epo yín a máa fi yín wọ́n kí ló dé tẹ́ẹ̀ fi gbà kí wọ́n pa yín ẹ̀ǹsá fúkú àbí àwọn àfáà ní mùsùlùmí ọ̀sàtọ̀ ṣùgbọ́n ó ti wà lábẹ́ àyà wípé wà ìdánahù lè sálímì kọ sọ pé tẹ́ ẹ bá lágbára jùlọ lọ tàbí tẹ́ bá lágbára jùlọ gbogbo ìgbà tí kèfèrí bá ti sọ pé àwọn ọba yìí ṣe àdéhùn àlàáfíà ẹ máa gbà torí àlàáfíà lẹ̀sìn tí mo fún yín èlò ní 50 bára epo táyì ò lè fi ra ìfọ̀kànbalẹ̀ fẹ́ sí i kẹfí wá pàdé mi ọlọ́wọ́n bá tẹ́yìn bá sì lẹ́yìn sọ lẹ́nu wípé ẹ fi fìtínà mara ẹ lè ṣe sórí fìtínà ẹ wò wípé ìntẹ́ kó rọra ńkọ́ síyàwó lè ṣe bẹ́ẹ̀ sọmọ lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti ẹ̀ wá payín lápẹẹrẹ ikú yín lè sọmọ yín di kèfèrí ó lè sọ ìyàwó di kèfèrí ó lè sọ àbúrò di kèfèrí kọ́dà nínú yín gan alẹ́ rẹ̀ tí ò ní kúnú ẹ̀sìn mọ́ tí ó padà tó bá wá jẹ́ pẹ́rù kò mú òkun hikima báyìí bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ṣé asilu gangan ni kápínlẹ̀ máa jà ṣé ni asilu wàlẹ́ òǹkọ́ àwọn bọ̀ min husni islam lè marò yìí tẹ́rù kù mọ́ la yà ni tó bá wá jẹ́ pé a fẹ́ jọ sí àdéhùn láàrin àwa méjèèjì ṣé èmi ni wọ́n rán àbíjọba náà ah intense wa sọ yìí ó kù díẹ̀ ká jẹ̀mọ́ bá a ṣe ń sọ́lá ìsọ tí àwọn pírẹ́sẹ̀ntì wa bá lọ rè sẹ́yìn gé wípé bí wọn ò sì sẹ́yìn rẹ̀ náà àwọn tí ń ṣe ń ṣe o ṣùgbọ́n báyá kọ́ wá jẹ́ pé yóò dé eh, kóòtù bí wọ́n ṣe ṣe márìjì tí nǹkan kan ṣe pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nàìjíríà níjọ́ tí wọ́n ní pé wọ́n ń fi lọ́wọ́n ṣé èmi àtẹ̀yìn ní ẹ̀pẹ̀sì nàám kí là wà níjọ́ náà lọ ká máa bẹ̀ lọ́hùn méje wọ́n sẹ́yìn o sànú wa o ee méje wọ́n rí àwọn olórí wa ìmú o wà sáso ètò lọ ń ran àwọn ọ̀rọ̀ ìyá làwa ẹni tí ń darí òní wa àwọn ni wọ́n ṣe kí ni o ní ń darí wa ìtọ́ka àwọn wọn ò ní bí àwa ìtọ́ka àwa náà inú ilé wa ẹ̀mí wa ẹ̀sìn wa náà àwọn nǹkan náà ń bẹ tí wọn ò ní ibi àwọn náà èyí tó jẹ́ gbogbogbò tó yẹ kí wọ́n ṣe ọlọ́ni tí wọ́n bá ṣe ẹ̀yin ẹ máa ṣe tẹ́mìíràn ẹ̀ tí ayé bá wà nira fún yín in tí wọ́n fi dùn inú ẹ̀tọ́ ẹ̀yin ẹ bí èmi ṣùgbọ́n kẹ́ ẹ gbé ẹ̀tọ́ tí wọ́n fún ẹ nítorí gbogbo ẹ ń bá ń darí yín tí wọ́n bá padà ṣe déédéé wọ́n lẹ́sẹ̀ bẹ́ẹ̀ iná òsì lẹ́sàn wọ́n tún kọ́ lẹ́sẹ̀ lórí gbogbo yín káríkárí ṣùgbọ́n tí wọ́n bá ṣe ìdàkejì ẹ̀yìn ọ́ lẹ́sàn tẹ́yìn náà bá ti gbẹ́rù gbẹ́rí àwọn nìkan wọ́n dà ní ìyá rẹ̀ jẹ́ anábì clear rẹ̀ sọ́lọ̀ wá tún lẹ́wọ́ sálámù àrí ìdán bóòlì ni àtẹ̀yìn ó sì wà haris tá jẹni tí ó mọ sojú kòrò pé bóòlà ṣe ní wà nú ẹni tọ́jẹ́ wípé oní ọ̀yà ọmọ ọ̀sán fún islam tí ó wà máa kókó ń bóbá yàrá o ní hadithu zaifai ibn yamani o ní ń dalé lórí kọ́nàjọ jáde kọ́ sànú wa o kọ́ lájọ kò sùn rẹ̀ kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà ìyọnu rẹ̀ láyé àti lálìkìyàmá kó sì lò wà fún ìyọnu rẹ̀ kọ́mọ̀tì ṣe ìtọ́ nǹkan orí wa mú o nígbà kọ̀ọ̀kan la hawla wala quwwata illa billah